ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ń wo BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn yèyé àṣàyìn rèé mojísọ́lá àjàyí ló kọ mi àríkè oníròyìn mo tún ti kó o dé lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín ìrúwà òjò kò ní mí agbẹdúdú orí òkèlè akókó gàgàrà kíkọ lérúwà o àgbẹ hmm. ní ìdajì àtiwá bẹnbẹyẹkẹ àpò ojúmọ́ o. ẹ ṣeun ṣeun ọyá ẹjẹ máa tún gbéra ńlẹ̀ náà nìyẹn o ẹ mọ̀ wípé àdá ó ṣe bẹ́ẹ̀ ọ̀sángbó títí kò réré igbó jẹ bẹ́ẹ̀ sì rèé àdáhùn náà ló tún yànnàyànnà kò mọ̀ réré ọ̀nà jẹ nítorí ẹ̀ la ṣe ń kí yín pé lónìí ọjọ́ ajé àwo ò rí èrè lọ́ọ̀dẹ̀ kó wá ajé ògúngún sọ onísọ ìbò ni a bẹ̀rẹ̀ sí í rí ajé jẹun lọ́ọ̀dẹ̀ kó wá ẹkú kàlẹ́ ẹkú ojúmọ́ níbi tẹ̀sí láǹfààní àti máa wá rúkúso níkànnì BGI TV ó yá ẹja gbéra olúwatóbi lọ́ba fásùgbà ló kọ mi bẹ́ńbẹ́ yẹ́kẹ làwọn kan pè mí lónìí lónìí ni mo tún wí fún yín ẹ tó gbọ́ lónìí bẹ́ńbẹ́ yẹ́kẹ. àwọn ìròyìn yẹn ti létí bọ̀ wájú wa ẹ jẹ́ n sáré kọ́kọ́ mu látàpá bí òní ní ìgbẹ́jọ́ Timothy Adégòkè ń tẹ̀ wájú léyìí tí àwọn èèyàn ti ń fojú sọ́nà wípé kí Adédọ̀yìn kan rú dé bàbá Fálànà ṣe ti wà nílé ẹjọ́ ẹ gbọ́ lójúmọ́ tó mọ́ lónìí. látàrí ìyanṣẹ́lódì àjọ asuu àwọn ọ̀dọ́ wa ti ń pàdánù àkókò ribiribi àti àkókò oníyebíye wọn ní wíwà nílé tí wọ́n wà nílé adarí àjọ kan tó jẹ́ ti NC Front ló wí bẹ́ẹ̀ láàárọ̀ yìí. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ oníbẹ̀rọ Ṣèyí Mákindé òun làwọn kan ní wípé abẹ́ ìṣèjọba yìí náà làwọn ọba aládé ti ń wàjà abẹ́ ìṣèjọba yìí náà làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èèyàn ńláńlá lùlú tí ó ti ń dágbére fáyé Mákindé ti sọ̀rọ̀ kí ló sọ pọ́fà ẹ gbọ́ lówùúrọ̀ òní. ọwọ́ ọlọ́pàá ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ó ti tẹ àwọn afurasí agbọmọṣe oògùn owó méjì wọ́n sì ti ń wò pàkó lágọ̀ọ́ wọn gbogbo tìfún tẹ̀dọ̀ ẹ̀ ẹ máa gbọ́ nígbà bá débẹ̀. èmi tó wà wájú mi wọ́n ní bàbá kan wà o láàfin Ọ̀yọ́ wọ́n wí pé bàbá ọ̀hún ó ti rí ọba aláyé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. tó ti tọ́jú rẹ̀ tó ti ṣiṣẹ́ sìn mẹ́ láàfin pẹ̀lú ọba aláyé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọba aláyé wo ni kí ló kọ bàbá ọ̀hún fúnra ẹ̀ ẹ gbọ́ lójúmọ́ òní àjọ àwọn oníṣẹ̀ṣe ní orílẹ̀-èdè wa nàìjíríà níbi tí wọ́n wá jẹ́ ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti bu ẹnu àtẹ́ lu gbígbé òkú aláàfin ti ìlú ọ̀yọ́ síta gbangba tí wọ́n sì ń kẹrùn sí lára wọn wọ́n kóró ojú sọ̀rọ̀ òun wọn ló burú jáì bá a bá dáàrin gbùngbùn ròyìn ọ̀hún ẹ gbádùn ẹ̀. Hmm, ọ̀dà ọyẹ ẹja bẹ̀rẹ̀ sí mọ̀ wọnú ròyìn lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́ o nítorí pé ayò ọ̀fẹ́ wọn ní omi gbóná ìpẹ́lẹ́nu afàtẹ́lẹwọ́ fọnàkẹ ìlú orojọ àbí. bẹ́ẹ̀ni. ọyá lákọ̀ọ́kọ́ ká tó wọnú ìròyìn ẹ má gbàgbé lójú òpó youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe ẹ láìkí ẹ ẹ pín in fáwọn ẹlòmíín ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ̀ ń gbádùn gan níkànnì yìí lójú òpó ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti instagram gbàgede ìmọ̀ underscore twenty two lẹ́tẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì wà nísàlẹ̀ amóhùnmáwòrán yín eléyìí tó máa ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ yẹn lẹ́ẹ̀farabalẹ̀ tẹ̀ láti lè fi kàn sí yàrá àpolongo ọjà wa ìrànlọ́ba dé. bẹ́ẹ̀ni owó pọ́ọ́kú ti ẹ ní. bẹ́ẹ̀ni. ọjà táwa ń gbé kalẹ̀ tá a polówó yóò kú ta ni ẹ wá polówó ọjà yín lórí ìkànnì bàbá gbàgede TV. ọ̀yá mo fẹ́ wọnú ìròyìn lóní rírà bá jì gan àwọn ìròyìn yẹn ti létè ń bọ̀ ìròyìn yẹn wọ́n bára wọn jìjàkadì mo ní ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbẹ́jọ́ Timothy kó sì dúró sẹ́gbẹ́ kan náà mò ń padà mú bọ̀ ìròyìn àkọ́kọ́ tó ta tí wéré tó jáde ta oníléyìí táwọn èèyàn kan tí wọ́n ti ń fọ̀n tí wọ́n wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n wípé lábẹ́ ìṣèjọba ti ẹnìkan náà lárí táwọn ọba aláyé ọba aláyé ti ń wàjà tí àwọn tó jẹ́ àwọn olóṣèlú ń gbà kan rí tẹ́ pé wọ́n jẹ́ èèkàn kùgbù láàrin ìlú tí ó ti ń wàjà táwọn náà ti ń gbẹ̀mí mì wọ́n wí pé kí ló dé kí ló dé lábẹ́ ìṣèjọba Ṣèyí Mákindé wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá sì á gbàgbé jẹ́ amọ̀ràn yín létí wípé ṣé ẹ gbàgbé títí ọba Ògbómọ̀ṣọ́ eléyìí tó wàjà ṣé ẹ gbàgbé ti Olúbàdàn tó wàjà wọ́n ní ẹ tún wá wo títí Ọ̀yọ́ náà tó tún wá wàjà o wọ́n ní abẹ́ Ṣèyí Mákindé náà ni gbogbo ẹ̀ ti wáyé ẹ̀ wá gbọ́ làbárí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí ìròyìn gbé jáde àwọn èèyàn kan ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ sójú òpó ayélujára káàkiri wọ́n ní ẹmọ ti sọ ohun ti Ògbómọ̀ṣọ́ ọba Jimoh Oyèwùmí tọ́gbẹ̀mímì lọ́jọ́ kejìlá oṣù kejìlá ọdún twenty twenty one wọ́n ní kọ̀pẹ́ ká tó wí ká tó fọ̀ nígbà tí ó fi wọ oṣù kínní ọ̀kan náà wọ́n ló lùbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sàlíù Adétúnjì wọ́n lò náà tún wàjà lọ́jọ́ kejì oṣù kínní ọdún twenty twenty two wọ́n ní ẹ̀ tó wá wo ti ti ẹni tí ń ṣe aláàfin Ọ̀yọ́ eléyìí tó náà tó máa wájẹ lọ́jọ́ ẹtì tó kọjá yìí wọ́n wí pé kí ló dé ìgbà tí Ṣèyí Mákindé ó sọ̀rọ̀ ó ní ẹ wá ń bí o ẹ má fèrí igi yóò bì í la èmi kọ́ ọmọ ń pa án èmi kọ́ sì ni mọ mẹ́mi wọn dání òun kí sáà ń pa wọn. ó ní ṣe fẹ́ gbòótọ́ ọ̀rọ̀ pé bíbẹ̀ èèyàn bá ti dàgbà ó tó bẹ́ẹ̀ èèyàn rẹ bí àgbáre èmi àwa ni eléyìí tẹ́ bẹ̀rẹ̀ sí ah. sọ lọ́tún lọ́sì tẹ láwọn èèyàn kan wọ́n bẹ̀rẹ̀ sí gbẹ̀mí mi lábẹ́ ìṣèjọba tòun ó ní ẹ wá ń bí ẹ má fèrè igi yóò bì la ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ ń tọ̀lú wọ́n ń gbé ọ̀tọ̀ ń tọ̀lú wò ìròyìn yẹn fẹjú kẹ̀kẹ́ síbẹ̀ láàárọ̀ òní the encounter ló gbé e jáde mo sì kà á jáde láàárọ̀ òní jáde. nínú ìwé ìròyìn tọwọ́ tèmi ń bí látàrí ìyanṣẹ́lódì àwọn àjọ asuu àwọn ọ̀dọ́ wa wọ́n ti ń pàdánù nǹkan ribiribi àti àkókò oníyebíye ọdún oníyebíye wọn adarí ẹni tó jẹ́ adarí àjọ National Consultative Front ló sọ ọ̀rọ̀ yìí lóòrọ̀ tòní ẹni tó jẹ́ adarí àwọn àjọ yìí ó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn lánàá Sunday pé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń pàdánù àkókò ribiribi nǹkan ribiribi àti ọdún oníyebíye wọn nípa wíwà nílé tí wọ́n wà nílé látàrí ìyanṣẹ́lódì àwọn àjọ asuu tilé ẹ̀kọ́ fásitì ìjọba alàgbà yìí tẹ̀síwájú ó ní adarí àjọ yìí tẹ̀síwájú ó ní nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ọ̀pọ̀ òbí nínú wọn ò dùn sí bí àwọn ọ̀dọ́ yìí ṣe wà nílé yìí tí wọ́n sì ń pàdánù àkókò oníyebíye wọn hmm. ní látàrí pé àwọn àjọ asuu wọ́n yan iṣẹ́ lòdì ó wá ń pè fún ìjọba wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n wá wọ̀rọ̀ ọ̀kọ̀ kí wọ́n fi ṣàdá nítorí pé a mọ̀ ń tá a mọ̀ la mọ̀ ń tá a mọ̀ a ni o wípé ọ̀pọ̀ nínú àwọn tó wà nínú àpáta gbára ìjọba ìjọba ìṣèjọba Muhammadu Buhari yìí ni ọmọ wọn ò lọ síléèwé fásitì tìjọba o iléèwé fásitì aládàáni olówó ńlá ni wọ́n lọ ọ̀pọ̀ tó sì wà ní ìṣèjọba agbára Buhari yìí ló ti rán ọmọ rẹ̀ rè òkè òkun láti lọ rèé kẹ́kọ̀ọ́ ní fásitì òkè òkun ṣùgbọ́n ọmọ mẹ̀kúnnù ní ń jìyà ìyanṣẹ́lódì àjọ asuu ó ní bí ìjọba àpapọ̀ dókítà Tanko Yunusa ó sọ náà rẹ̀ ó tẹ̀síwájú náà rẹ̀ ó ní bí ìjọba àpapọ̀ tí wọ́n ò bá lè tẹríba fi ìrẹ̀lẹ̀ ìjókòó yí tábìlì po lórí ọ̀rọ̀ àwọn àjọ asuu yìí ó ní yóò ṣèlú ní àǹfààní ó ní torí pé gbogbo ìlú tó bá fẹ́ dàgbàsókè tó fẹ́ tẹ̀síwájú nínú ọrọ̀ ajé nínú ohun gbogbo gbogbo ẹ̀ jókòó lórí ètò ẹ̀kọ́ ìlú tó bá sì fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ẹ̀kọ́ ńkọ́ mm, ó ní ìlú bẹ́ẹ̀ yóò pàdánù nǹkan ribiribi ní ọjọ́ iwájú wọn ni wọ́n kàn sí ìṣèjọba Muhammadu Buhari ìjọba àpapọ̀ pé kí ẹ jọ̀ọ́ ẹ fi ojú èyí tó dáa kí ẹ fi wo àwọn àjọ àsù yìí nítorí pé oògùn aláàrù o gbọ́dọ̀ gbẹ́ nìròyìn yìí ń ké láàárọ̀ tòní. ọ̀dà yèyé yèyé mojísọ́lá mo tún fẹ́ máa mú mi látàpá bí o. Hmm, bàbá kan wà láàfin aláàfin ti Ọ̀yọ́ eléyìí tí ó ti rí àwọn ọba aládé hmm. ní ààfin Ọ̀yọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ah, tó ti ṣojú ẹ̀. bàbá ń ti gbó. ẹ wàá máa gbọ́ ọ wípé kì í ṣèròyìn mọ́ o wípé aláàfin Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì ẹni tí ń ṣe ikú bàbá yèyé ọba lámìdí ọláyíwọlá adéyẹmí kẹta bó ti wàjà ẹ̀wá gbọ́ làbárí ọ̀rọ̀ wípé ẹnìkan bẹ láàfin o tó jẹ́ pé òun ti rí àwọn ọba aláyé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ léraléra kí ló kọ ẹ̀ mo rẹ́ni kejìlá sísì ní à ń pè é àwọn ká tún máa pè ní orúkọ àpèjẹ kan tí wọ́n pè ní bàbá kékeré ti ọ̀yọ́ wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n ní bàbá kékeré yìí wọ́n ló jẹ́ni tó jẹ́ pé òṣìṣẹ́ láàfin ọ̀yọ́ ìyẹn aláàfin Ọ̀yọ́ òṣìṣẹ́ láàfin rẹ̀ òun ló ń jẹ́ ibẹ̀ sì ni ti ń ṣiṣẹ́ sìn àwọn aṣàlàyé gẹ́gẹ́ bí ohun tí ẹnìkan gbé sójú òpó Facebook rẹ̀ níbi tó ti nà ń bẹ́ẹ̀ tó sì ti ṣàlàyé irú iṣẹ́ tí ń ṣe nítorí àwọn kan bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀ pé ipò kan ipò kan ńlọ́wà láàfin ṣùgbọ́n ó ti wá tàn mọ́lẹ̀ sí i ó wí pé òṣìṣẹ́ ló kàn jẹ́ o láàfin ọba àwọn aṣàlàyé síwájú wọ́n ní ẹni tá à ń wí yìí wọ́n ní ó sì gbó ṣákáṣáká síbẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé ó ti ń wọ bí ọmọ igba ọdún two hundred ni wọ́n ní ṣùgbọ́n síbẹ̀ wọ́n ní síbẹ̀ àwòrán yẹn ẹ lè wò lójú òpó ti bí a ti ń gbé jáde bí mo ti ń kà ó wọ́n gbé jáde bí bàbá òun gangan bó ṣe rí wọ́n ní bàbá kékeré ni wọ́n máa ń pè é nítorí wọ́n ní kì í tó ga kan rẹpẹtẹ wọ́n ní ṣùgbọ́n ní kúkúrú ó ti ju ọmọ ọgọ́rùn-ún ọdún lọ ó sì ti ń lọ síbi igba báyìí ìròyìn yẹn fẹjú kẹkẹ mọrẹni kejìlá sísì náà pò kọ bàbá yìí láàfin Ọ̀yọ́ ìròyìn yẹn fẹjú kẹkẹ di encounter ló gbé lójúmọ́ tọmọ lónìí o. Hmm, nínú ìwé ìròyìn tọwọ́ tèmi ń bí òun ni ìwé ìròyìn platform times ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara. Eh, ó ti tẹ àwọn afurasí méjì agbọ́mọ ṣòògùn owó méjì tí wọ́n bá orí àti apá lọ́wọ́ wọn ṣíkún báyìí ní ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara tẹ afurasí méjì ní àná òde yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Òkèsanmí Àjàyí sọ èyí di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ní ní fún àwọn oníròyìn tó sọ fún àwọn oníròyìn lánàá wípé Eh, ṣíkún báyìí ni òfin tẹ ní ọwọ́ òfin tẹ àwọn ọ̀daràn tí ó jẹ́ afurasí tí wọ́n ń gbọ́mọ ṣòwò owó ní Ìlọrin ní òpópónà Jẹ̀bà wọ́n ní ní eh, òkè òyì òkè òyì ní òpópónà jẹ́bà nílùú ìlọrin lọ́jọ́ sunday àná nígbì nǹkan bíi aago mọ́kànlá ààbọ̀ lọ́wọ́ àárọ̀ ni o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara tẹ̀síwájú náà rẹ̀ ó bá nígbà tó ń bá wọn níròyìn sọ̀rọ̀ ó ní wọ́n ti ẹ̀fẹ́ máa sá lọ hmm ṣe mọ̀ pé ẹni tí ń ṣe ohun tí ò dáa gan mọ̀ pé ohun tí ò dáa ló ń ṣe hmm. ẹ̀wọ́n lẹ́ni burú mọ̀ ẹni tí ó sọ fún ìní wa wọ́n ní wọ́n fẹ́ máa sá lọ ṣùgbọ́n àwọn ọlọ́pàá ṣe kí ni wọ́n mú wọn lé ní àkókò tí wọ́n ń ṣe dúró yọ̀ọ́wò stop and search níjẹ́ báwọn dúró yọ̀ọ́wò ẹ̀ lákòókò tí wọ́n ń ṣe dúró yọ̀ọ́wò ni àwọn arákùnrin wọn wá fẹ́ máa sá lọ ọwọ́ ṣìkún òfin ọlọ́pàá ti tẹ̀ wọ́n ẹran tútù orí tútù apá tútù náà ni wọ́n bá nínú àpò èyí tí ó wà lọ́wọ́ wọn àwọn afurasí yìí ni wọ́n jẹ́ lórúkọ wọn jẹ́ ọmọnọsẹ̀ ẹni ọdún márùndínlógójì thirty five years ní í ṣe tó jẹ́ ọmọ ilé abíóyè tí ẹnìkejì ẹ̀ sì jẹ́ àkànbí ibrahim ọmọ ọdún méjìlélọ́gbọ̀n ńlò òun ṣe o òun náà jẹ́ ọmọ ilé ṣáyó bóyá ṣáyò ṣáyò àbí ṣáyò ní ìlú ìlọrin níbẹ̀ náà ni wọ́n ní àwọn ọ̀daràn yìí ní kí wọ́n ṣe àwọn jẹ́jẹ́ o wọ́n ní kó ṣe àwọn jẹ́jẹ́ o nítorí pé àáfàá kan nílùú ìlọrin bẹ̀ náà ni ó ní káwọn kó kínní ìwá káwọn lè fi ṣe ètùtù ọlà bẹ́ẹ̀ náà mọ̀ pé kò sówó ní hmm. orílẹ̀-èdè nàìjíríà ẹ wò ó ìròyìn yìí pọ̀ ó pọ̀ ẹ wò ó ẹ bá fẹ́ gba balance ìròyìn ọ̀hún ẹ lọ rè múwèé ìròyìn platform times láàárọ̀ ibẹ̀ láti kà á àti mú wa ọlọ́run ò ní jẹ́ kí orí wa gbà wọ́n ẹlẹ́dàá tiwa ò ní gbà bí lágbára lórí ìwé ìjọba àwa ní ràní fẹsẹ̀ sí àwọn ọmọ wa ò ní sọnù. àmín ah, ká máa fi ní ṣètùtù ọ̀la ká máa tàjẹ́ sílẹ̀ ọ̀pọ̀ jù lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀yá ẹ jẹ́ ń gbéra pa ìròyìn kan tó tún jáde bọ̀ láti ilé ẹjọ́ court one tí ń bẹ ní ìlú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun rèé o wọ́n wí pé ìgbẹ́jọ́ ní ẹjọ́ ó ti bẹ̀rẹ̀ bàbá Fálànà ó ti dé lọ́wọ́ kan náà Adédoyin wọ́n ti rù dé o sílé ẹjọ́ lọ́wọ́ kan náà wọ́n tún ṣàlàyé wọ́n wí pé nínú ilé ẹjọ́ lónìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tún péjọ péjọ pé a tún fẹ́ wo kí ni ó ṣẹlẹ̀ ilé ẹjọ́ gangan lónìí ọ̀pọ̀lọpọ̀ tí ń fọkàn balẹ̀ nítorí wọ́n retí ìdájọ́ òdodo pẹ̀lú ìgbàgbọ́ wípé ìdájọ́ òdodo náà ni ó ti fẹ̀ jáde ẹ má gbàgbé o ṣáájú nìròyìn ti fi yé ni wípé ẹni tí ń ṣe Timothy Adégòkè ni ẹ ṣekú pa sínú tẹ̀ tí ń bẹ nílùú Ilé-Ifẹ̀ lọ́dún tó kọjá léyìí tí wọ́n gbé ìgbẹ́jọ́ ọ̀hún lọ sí ilé ẹjọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n padà sún kúò ńnà gbé lọ sí ìlú Àbújá wọ́n dá a padà sípínlẹ̀ Ọ̀ṣun ìgbésẹ̀ kánmọ́nkóbó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe àwọn ìwádìí tiwọn lọ́wọ́lọ́wọ́ báyìí òní lọ́jọ́ karùnúnlọ́gbọ̀n nínú oṣù kẹrin ọdún twenty twenty two eléyìí tí ìgbẹ́jọ́ ọ̀hún tó tún wá ń tẹ̀ wájú kí ni ó jẹ́ làbáde lónìí àwọn aṣojú ìkànnì BGI tí ó máa jábọ̀ ròyìn ti wà ńbẹ̀ pété mu tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa fún wa lọ́lọ́rọ̀ kan àti lẹ́yọ bó ṣe ń wáyé nílé ẹjọ́ lónìí tá a sì bẹ̀rẹ̀ sí fi síta fún yín lónìí lónìí ni mo wí fún yín ẹ tó gbọ́ lóní gbẹ̀ǹdẹ̀yẹkẹ ojú òpó ìwé ìròyìn ti BGI ibẹ̀ gangan la ti ń kà á fún yín ẹ wo díẹ̀ lára ń tó wáyé nílé ẹjọ́. àwọn sorry, I didn't know. àwọn oníṣẹ̀ṣe ní orílẹ̀-èdè wa nàìjíríà tó ń wá jẹ́ ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti fárígá o hmm. wọ́n fárígá látàrí bí wọ́n ṣe gbé òkú ọba adéyẹmí lámìdí yìí ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa hmm. ọmọ òfò ọmọ àdánù hmm, bí wọ́n ṣe gbé e síta gbangba tí wọ́n sì ń kírun sí i lára wọ́n fárígá wọ́n ní ah, ṣe gbé síta gbangba ìyàwó yìí ó jẹun tó kù díẹ̀ káàtó nítorí pé àìrókù ọba níta gbangba àwọn àjọ oníṣẹ̀ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ alága wọn adéfàbí dásọ́lá àti akọ̀wé wọn tó jẹ́ dókítà fákáyọ̀dé fáyẹmí fátúndé ẹ̀ eh, ti korò ojú sí bí wọ́n ṣe gbé òkú ọba aláàfin ọ̀yọ́ sí ìta gbangba tí wọ́n sì ń kírun sí i lára lọ́jọ́ sunday àná náà la gbọ́ pé ẹni tó jẹ́ alága àti akọ̀wé oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn pé kò tọ́ rárá kò tiẹ̀ tọ̀nà kódà kò pọ́n ọba lé ní ilẹ̀ yorùbá láti gbé òkú rẹ̀ síta gbangba yàwó alága oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ ọ̀yọ́ adébàbí dásọ́lá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tiẹ̀ o ó ní kábíyèsí aláàfin ọ̀yọ́ ọba lámìdí adéyẹmí kẹta èyí tó wàjà yìí ó ní òun gangan gan ò tiẹ̀ faramọ́ ó ní nígbà ayé rẹ̀ ó ní kò faramọ́ ó ní ó lòdì sí bí wọ́n ṣe gbé kábíyèsí ti olùbàdàn ajé ògúngúnníṣọ̀ sí ìta nígbà tí wọ́n fẹ́ ṣe ètò ìsìnkú rẹ̀ nígbà tí olùbàdàn wàjà ó ní kí ló wáá dé tó jẹ́ pé ẹni tí ò faramọ́ ká máa ti àṣà mọ́lẹ̀ lẹ wá padà gbé òkú tiẹ̀ náà síta èyí tí ẹ wá ń kírun sí ní ara àjọ alága àjọ oníṣẹ̀ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ ní ohun tó burú gan-an òun ni ó ní nígbà tí àwọn tí àwòrán òkú aláàfin Ọ̀yọ́ tó wá ń lù gbòòrò pa lórí ẹ̀rọ ayélujára lórí ẹ̀rọ alátagbà èyí tí wọ́n ń pè ní íńtánẹ́ẹ̀tì ó ní ọ̀rọ̀ ọ̀hún ó burú jáì ó ní bójúgbà ẹni bá sì ń ṣe ohun tí ò dáa ó ní ó ṣe ńláwì ó ní ó mà ṣe o ó ní àwọn wá ránṣẹ́ ìbánikẹ́dùn ó lá kí yín o ẹ̀yin ọmọ a kí yín o ẹ̀yin olórí a kí yín gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ó ní akínyín lápapọ̀ pé ẹ kú ara fẹ́rakùn ẹni rè tó lọ ó ṣàlàyé síwájú sí hmm. ọ̀rọ̀ ọ̀hún pọ̀ lójú ìwé ìròyìn The Encounter News ìbẹ̀ mo ti mú wá ó ṣàlàyé síwájú sí pé ọ̀kan pàtàkì nínú oníṣẹ̀ṣe ìní kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ó ní kódà Ṣàngó olókòso àyànràn iná àkàtà yẹriyẹri iná lójú iná lẹ́nu ẹkùn ọkọ ya iná ni kábíyèsí ọba Lámìdí Adéyẹmí kẹta jẹ́ ó ní òun wá dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe ní ti ìlú Ọ̀yọ́ ó ní fún ìpamọ́ra àti ìgbàláàyè àlàáfíà nígbà tí ọ̀rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ ó nígbà tí àwọn onígbàgbọ́ tí wọ́n ti ṣe tiwọn tán onímọ̀lé mùsùlùmí àwọn náà ṣe tiwọn tán onígbà náà ni àwọn oníṣàngóṣẹ̀ wá gbé ètùtù wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe tiwọn ó lóun kan sáárá sí wọn o ó ní wọ́n káre láyé fún ti àtẹ̀mọ́ra àti gbígba àlàáfíà láàyè nílùú Ọ̀yọ́ látàrí ṣíṣe ètùtù fún kábíyèsí ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé aláṣẹ èkejì òrìṣà èyí tó wàjà ní ọjọ́ eh, ẹtì èyí tó kọjá friday kọ́hún mm-hmm. ó tún wá kan sáárá sí gbogbo oníṣẹ̀ṣe ti ìlú ọ̀yọ́ pátápátá pé tó o ní ẹ ṣeun o ẹ kú ìfọmọnìyàn ṣe àsìkò ara fẹ́ra ọba rere èyí tó lọ. ọ̀dà gẹ́gẹ́ bí yèyé mojísọ́lá ṣe kà yẹn tán lápá abẹ̀ ń fún wa a wàá ṣe bẹ́ẹ̀ a lọ sókè lọ́hùn-ún tá a bá ti wá padà dé a fẹ́ wá yànnà láwọn nǹkan kankan fún wa lórí ohun tó wà nílé ẹjọ́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 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa ń lọ lọ́wọ́ ìsàlẹ̀ amúmáwòrán yín lóòrèkóòrè yẹn mm. òun lẹ́tẹ̀. ná pẹ̀ fún ìpolówó ọjà nítorí pé ọjà tá a gbé kalẹ̀ tá a polówó mm. yóò dòkúta ní ẹ̀ta nísìkọ́ tàkọ́mọ ẹranko yòókù tó ta bẹ́ẹ̀ bá ti lè polówó lójú lórí ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv títà wàràwàrà náà lẹ́ẹ̀ máa ta ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ nísàlẹ̀ ẹ̀rùn kí ẹ fi darapọ̀ mọ́ ẹ̀ka ti ìpolówó ọjà bàbá gbàgede ìmọ̀ tv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 olúwatóbilọ́ba fásùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ làwọn kan tún ń pè mí lónìí lónìí ni mo tún wí fún yín ẹ tó gbọ́ lónìí bẹ̀m̀bẹ̀yẹkẹ ọ̀yá. yèyé àṣà mojísọ́lá àjà ilé mi ń jẹ́ o hmm. àríkẹ́ oníròyìn hmm. a tún ti kó o dé lónírà bájì gan àti lónírẹ̀gẹ̀dẹ̀ fín táwa kan lu agbami abala kejì hmm. eléyìí tí àpèlè abala ìjíròrò lórí ojúmọ́ aláyọ̀ náà ni. ọ̀rọ̀ ọ̀rọ̀ gbẹ́jọ́ wọ́n ti gbé Adédoyin dé ẹ tiẹ̀ jẹ́ káwọn èèyàn kọ́kọ́ tiẹ̀ wo fídíò yẹn kán wo bọ́n ṣe gbé Adédoyin dé kán bá wò á wà bẹ̀rẹ̀ sí tó ní màá tẹ̀ wájú lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ̀ káàbọ̀ padà mẹ́bẹ́ ti rí bó ṣe wọlé bó ṣe sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tí wọ́n fi rù wá nínú aṣọ funfun ẹ̀ náà ló wà àwọn kan ní ẹ̀ igbe gbígbà tí ń fakọ́ gbé ni. àwọn kan tiẹ̀ ní kí n mọ̀ lọ́rùn. Hmm, ṣùgbọ́n ṣùgbọ́n èmi mọ̀ pé èèyàn máa ṣàkọjìyà ń gbà mí. ká ṣàfihàn gbogbo ẹ̀ lẹ́fun adájọ́ adépèlé ká fún gbogbo ẹ̀ lẹ́fun adájọ́ kádájọ́ gan fún rẹ̀ kan ṣá ṣùgbọ́n tá a dúró lé lórí ni pé ìdájọ́ òdodo fún Timothy Adégòkè ẹni bá wà nídìí pé bọ́mọ ọlọ́mọ bó ṣe kú láyé hmm. lọ́sẹ̀ gẹ́gẹ́ yìí kò gbọ́dọ̀ lọ láì jìyà ojú tiẹ̀ náà gbọ́dọ̀ rí. àwa tiẹ̀ máa ń gbọ́rọ̀ kan láti gbà kékeré pé ẹni bá fi idà pààyàn. ìpàṣẹ mm-hmm. idà ìyàká fi pa. torí tabaníkàwó tabaníkàwó ibi tí ọ̀rọ̀ Adédoyin tó ti ń dàbí ìgbà tẹ́ pé ó mú nǹkan míì lọ́wọ́ ni wípé ìgbà tó jẹ́ pé ó wáyé tán pé wọn ò kọ́kọ́ fi lọ lọ ọlọ́pàá wọ́n ń dá gbé wọ́n ń dá pa wọ́n ń dá kún wọ́n ń dá gbé lọ sọ́tún gbé lọ sósì lọ gbé síbi kan gbogbo ẹ̀ òun ló fà á táwọn ẹ̀fọ́ pé gbogbo ọ̀rọ̀ yìí náà wọ́n bá ti sọ pé kí wọ́n yọ yín báyìí ó tún sì ń wé mọ́ yín náà ni nǹkan tó bí gbogbo rọgbọlọgbọ tó wà lẹ́nu pé à ẹ wá bí ọ̀rọ̀ yìí ó ní bá ó lọ́wọ́ kan nù. ejò lọ́wọ́ nù èmi ti rẹ̀ wí pé nígbà míì bí nǹkan bá ṣẹlẹ̀ ẹ mọ̀ pé àwọn olóòtẹ́ẹ̀lì wọn ní òfin tí wọ́n ń tẹ̀lé mm-hmm. bí nǹkan bá ṣẹlẹ̀ èmi rò pé iléeṣẹ́ ọlọ́pàá làkọ́kọ́ tó yẹ kéèyàn kàn sí ni mm-hmm. ṣùgbọ́n gbò jẹ́ wípé abatio ni wọ́n fi òtẹ́ẹ̀lì yẹn ṣe ni ò jẹ́ kí wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá torí kò sí bí yóò ṣe ṣẹlẹ̀ gbà kásẹ̀ sọ pé ó gbé obìnrin wá náà tàbí obìnrin gbọ́kùnrin wá tàbí ọkùnrin gbóbìnrin wá bí nǹkan kan bá ṣẹlẹ̀ ní òtẹ́ olóòtẹ́ẹ̀lì yóò kọ́kọ́ kàn sí iléeṣẹ́ ọlọ́pàá mm-hmm. ṣùgbọ́n gbò jẹ́ wípé ó ní ohun tí wọ́n fi òtẹ́ẹ̀lì apá àtọ̀dọ̀ wọn ṣe ni wọ́n ṣe kàn sí iléeṣẹ́ ọlọ́pàá kó tó di pé wọ́n dápa wọ́n dákun wọ́n dáyan wọ́n sì dá jẹ àmọ́ òkú tí wọ́n wá sí ẹsẹ̀ wa yọ síta gbọ̀rọ̀gbọ̀rọ̀ gbogbo tá à ń sọ ni wípé ẹni bá ti ṣe ohun tójú òrírí ó di dandan ẹni bá ti ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó di dandan kójú rẹ̀ rí ohun tí ẹnìkan ò rí rí ìdájọ́ òdodo làwa ń fún Timothy ibi tọ́rọ̀ wá túndé dúró leléyìí ó ti pẹ́ títí ó ti pẹ́ ó ti pẹ́ tọ́pọ̀lọpọ̀ ti ń fojú sọ́nà wípé bàbá Fálànà afẹ́ rí bàbá afẹ́ kí bàbá ó yọjú gbọ̀ngbọ̀n wá ilé àsílẹ̀ ẹjọ́ afẹ́ kí bàbá ó bẹ̀rẹ̀ sí gbègbèsẹ́ nítorí pé àwọn ìbéèrè kan wà tó jẹ́ báwọn kan kò láǹfààní àti lè béèrè yẹn àwọn tó ń sojú ọ̀rọ̀ Timothy tẹ́lẹ̀ ìwọ́n bí ọ̀rọ̀ dédú èyí wọ́n ní bàbá Fálànà ó lè láyà gbàgbà láti bí wọ́n báyìí. lọ́sẹ̀ tó tiẹ̀ kọjá náà la gbọ́ pé gómìnà hmm. ti ìpínlẹ̀ ọ̀ṣun ó ti buwọ́ lu hmm. ìwé bá máa bẹ́jọ́ lọ hmm. àwa dúpẹ́ ẹjẹ́ àdúpẹ́ lọ́wọ́ gómìnà lẹ́kọ̀ọ́ àdúpẹ́ lọ́wọ́ gómìnà àmọ́ nígbà tí a ti nígbàgbọ́ nù Fálànà yìí pé bàbá ti ní àǹfààní láti wá fi iṣẹ́ òfin tiwọn kán fi pò wọ́n lọ́fun yọ̀yọ̀ kí oníkálukú sọ ti ẹ̀hún tó bá mọ̀ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ibi Timothy bó ṣe rọrùn àpàpàǹdodo yìí ká máa dúpẹ́ ni. ọ̀dà kó tó di pé a máa lọ èmi kàn fẹ́ sọ kinní kan lóòótọ́ bàbá Fálànà ọlọ́gbọ́n dorí ẹja mú ni wọ́n àgbọ̀jẹ́ amòfin ni wọ́n àlẹ́ sẹ̀sẹ̀ wọn kọ́ wọn ní nǹkan ṣe. dùgbọ́n mm. bàbá ẹjọ́ olówó dùn tẹ́ bá béèrè lórí CCTV yẹn àwọn ọmọ nàìjíríà ó wù wọn ó wù wọn kàn máa fi lọ lápá bẹ ó wù wọn lóòótọ́ àwọn ẹ̀rí máa jẹ́ mi tó pọ̀ lẹ̀ rẹpẹtẹ yampian tó jẹ́ pé àá ti rí ṣùgbọ́n síbẹ̀ náà CCTV yẹn ó máa dà kárí tọ ẹ̀yin èèyàn wa tẹ̀wọ̀ wá ẹ máa kọ́ síbẹ̀ pé justice for Timothy ìdájọ́ òdodo fún Timothy Adégòkè ìdájọ́ òdodo fún Timothy Adégòkè mo máa sọ àwọn ìdàkejì tí ọ̀fẹ́ dájú òdodo wọn wò wá wọn a máa tọpinpin máa wo sososo pé kí mẹ́tì ẹ̀ fẹ́ sọ ọ̀nà àwọn onífẹ́ a ní àwọn àṣírí kan ta hmm. tán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan máa fi tó ilé nípa àwọn kan àtàwọn kankan kan kan tó máa àwọn ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ yìí ẹni fàkà kẹjẹkọ òṣìní jẹ́bẹ̀ kò ní ta lẹ́yìn lọ́ọ̀dẹ̀ yìí o ẹ máa kọ́ síbẹ̀ justice for Timothy ìdájọ́ òdodo fún Timothy kẹ́sì mọ́ṣẹ́ sàdánkátà sí bàbá Fẹ́mi Fálànà àgbà ọ̀jẹ̀ amòfin àgbà ọ̀jẹ̀ amòfin hmm. ẹ máa bá wa sí sàdánkátà sí wọn lápá abẹ yẹn nítorí wọn ní inú dídùn ní í ṣe kí ni ìmúríyá kán lè tó bọ̀ ṣe dáadáa. kú iṣẹ́ ní sẹ̀ múrí oníṣẹ́ yá. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ náà bàbá máa ń wò ọ̀yá ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ká máa ṣẹ́ dúró níbi tá a bá dé nítorí pé wọ́n ti wọ́n ti kọ́lé yín. bẹ́ẹ̀ni bàbá ti ẹ̀gbálé bàbá gbàtà àtàlà adarí ẹ̀ sí ní láti ṣẹ́rí wálé lábala ti ojúmọ́ aláyọ̀ àmọ́ àmú padà bọ̀ sí ojú ìwòran yín bí ṣe ń lọ nínú ilé ẹjọ́ ní òní a máa mú wá fún yín àníjẹ́ tí yóò di sí àní fojú yín sọ́nà lórí ẹ̀ agbára lọ́wọ́ ìlédùnmarè ẹ wo a máa fi yín ṣe lọ lórí abala yìí yèyé àṣàmójísọ́lá àjàyí ló kọ ni yókùn tún dìgbà mi tá a máa pàdé ó dàbọ̀. olúwatóbi lọ́ba fáṣùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ ni wọ́n tún pè mí lónìí lónìí ni mo tún wí fún yín ẹ tún gbọ́ lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ. ó oh, dáadáa. you want to know what's going on in city, uh, or you want to listen to the latest news and gist, no stress, oh, just want to BGI TV, BGI TV, you're one in a million.